àti ẹ máa padà fojú kanra lẹ́yìn ni but that time ìwọ máa jẹ́ òkú èmi máa jẹ́ àlàyé má dẹ̀ tún ẹ̀ pa. èèyàn kan ò lè sáré kọjá òjì rẹ̀. àtúbọ̀ tán ẹ tó pèsè kára túbọ̀ tán. àtúbọ̀ tán kókó lẹ́mẹ̀sì. àtúbọ̀ tán. nemesis àtúbọ̀tán let him think he smart knows that someone somewhere is always smarter nemesis àtúbọ̀tán ọgbọ́n a máa pọ̀ lọ́gbọ́n lára ẹ̀ńtọ́rọ̀ lájò gbọdọ̀ sàsùnpé nemesis àtúbọ̀tán bímbọ ṣe làkùkù iná tó fẹ́ pa fìtílà tí ò mọ̀ pé wọ́n ń bẹ lóko ló ń gẹ́. ó dàá pa action mọ́ mi lára wèrè lè kó sí jábọ̀ tó lòkù lọ́rùn. tó bá jẹ́ bó ṣe yìnbọn fún mi yẹn ó bà mí níbi tí ó dà tí mo dẹ̀ ṣe bẹ́ẹ̀ tí mo kú ṣé wàá sọ pé kí n gbàgbé ọ̀rọ̀ àná. ó dà ń tẹ̀rù bí ò bá sí ntẹ́yẹ ń gbọ́ ẹyẹ dédé bà lórùlé nemesis àtúbọ̀tán suspense lè kọjá bẹ́ẹ̀. nemesis àtúbọ̀tán written and produced by ọ̀pẹ̀yẹmí jimoh níbi tí bímbọ ṣe ọdúnladé adékọlá bíọ́lá adébáyọ̀ lẹ́kàn látúnjì gbẹ̀ngà dínà ọ̀pẹ̀yẹmí la owólabí àjàsà haruna animasha ti pitú méje tó dẹ̀ pa lóko nemesis àtúbọ̀tán as directed by tunde sebayo and packaged by lẹ́kàn látúnjì Nemesis Atubotan now on DVD, marketed nationwide by Corporate Pictures Limited, Amir Arena Shopping Complex, show the Lagos. Nemesis Atubotan, there is no way you can run faster than your shadow. Get your copy now! Nah. o lè gbé o lè gbà.